a kú dédé àsìkò yìí mo kẹ́yìn lólùfẹ́ wa nílé lóko ní ẹ̀yìn òdì káàkiri àgbáyé níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí àánú ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ní di ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé lórí ètò yìí mo máa ń sọ̀rọ̀ nípa bá ṣe lè lo ewé àtegbò fún ìtọ́jú ara wa eléyìí tí mo mú wá fún wa lónìí ni iṣẹ́ ìsọ̀yè ẹni tí wọ́n máa ń gbàgbé nǹkan yálà ọmọdé ni àbí àgbàlagbà òun ni mo mú wá fún wa lónìí lórí ètò yìí gbogbo ẹ̀yin tí ẹ ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ̀yin tí ẹ fẹ́ ṣe ẹ fẹ́ ràn wá lọ́wọ́ ṣùgbọ́n kò tí ì sí agbára Ọlọ́run á dà lé yín lọ́wọ́ hmm, ẹ ní náà kàtà kẹ ẹ torí kan gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ẹ ṣe o ojú tẹ́ fi ń ojú náà ní fọ́ etí tí ẹ fi ń wá etí náà ní di àwọn kan wà tó jẹ́ pé wọ́n kàn ń wò wá lásán ni ẹ dákun mọ́ wò wá lásán níta fẹ́ lọ́wọ́ yín náà ni pé bá wa subscribe ẹ máa ń wo ètò yìí ìfẹ́ tẹ́ ní sí wa tẹ́ fi ń tẹ̀lé mi ọmọdé yìí torí kò sí nǹkan tí mo fẹ́ sọ tẹ́ ẹ̀ tí ì gbọ́ rí ìfẹ́ yìí tẹ́ ní sí wa yìí ọlọ́run àtúbọ̀ nífẹ̀ẹ́ yìí náà ẹ dákun ẹ súnmọ́ wa ẹ súnmọ́ wa ẹ subscribe subscribe ní ìyẹn náà la fẹ́ ẹ̀yin tá a fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn máa bá wa share program yìí kó lè ka àwọn tí nǹkan yìí ṣe lára ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti sí wa báwo la ṣe máa ṣiṣẹ́ yìí oògùn ìsọyè tó dájú ni ọmọdé lè lò àgbàlagbà lè lò kí la máa fi ṣe bá mi lọ wá ewé ìyeyè ó lè jẹ́ tútù ó lè jẹ́ gbígbẹ ewé ìyeyè tútù tàbí gbígbẹ àti ewé oníyèmíyè ó lè jẹ́ tútù ó lè jẹ́ gbígbẹ ewé oníyèmíyè òun náà tún ni wọ́n ń pè ní ewé oníyèmíyè ẹ bá mi wá òun náà ẹ bá mi wá èso bomubomu èso bomubomu ẹ bá mi wá èso yìí náà lè jẹ́ ẹyọ̀kan ó lè jẹ́ méjì ló bá ti fẹ́ kó pọ̀ sí mi ẹ jẹ́ kí a jó a wá jó mú odidi atare kan ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wọn lọ́lọ́kùn òjọ̀ kan a ní àwọn àgbo lóríṣiríṣi àgbo alẹ́ jẹ̀díjẹ̀dí ọ̀pá ẹ̀yìn kòkòrò èyíkéyìí àgbo àrùn tó bá ń ṣe wá lára yálà a ní àtọ̀ tó sàn ni sperm leakage àbí eh, high prolactin eh, obìnrin tí ọmú rẹ̀ máa ń ṣẹ̀ láti tó ń tọmọ lọ́wọ́ a ní àwọn àgbo yẹn náà lẹ̀ ní ọlọ́kan òjọ̀kan ojú òní tì wá ẹ bá mi kó gbogbo àwọn èròjà yìí sínú apẹ ìjó òògùn láti kó sínú apẹ ìjó ẹ jẹ́ kí a jó káfíńdídì atari kan sí i ṣáà ti fi sí i mo dúpẹ́ lọ́wọ́ yìí tí ẹ ti subscribe sórí ètò yìí ẹ ṣé o àpò sásámùrà kì í gbẹ ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè ẹ̀yin tẹ̀ ti subscribe ẹ dákun mo bẹ̀ bá mi subscribe bá mi share program yìí ó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì ẹ jẹ́ ká jó kó di ẹbu ẹ má jẹ́ kó di eérú o ẹbu kó di dúdú ẹ jẹ́ ká wá lọ kó kúnná dáadáa ṣáà ti lọ tó ti kúnná dáadáa ó yẹ jẹ́ kí a wá dà sínú oyin ìgàn oyin original ni o ẹni tó bá nífẹ̀ẹ́ sí oyin a ní oyin ní títà ẹni tó bá fẹ́ oyin wa oyin oyin original yàtọ̀ sí oyin àwọn ará bí òkè sóyin ṣúgà o oyin gidi ẹni tó bá nífẹ̀ẹ́ sí ó wà nílẹ̀ ní títà a wà da ẹni tá a jó yìí mọ́ oyin ọmọdé lè lò ó àgbàlagbà lè lò ó ọmọléèwé ọmọléèkéw àbẹ́ni tó ń kọ́ ifá gbogbo ala lè lò ó tó bá tí wọ́n lo iṣẹ́ yìí ẹ ká máa ka ìwé wa ká máa ka báíbù wa ká máa ka kùrán wa oyin lásán là á dà sí ẹ ká máa la lóòrèkóòrè láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ jẹ́ kí a máa la hmm, ó dájú o àmì Elédùmarè dájú jùlọ ẹ rí i pé kò ná wa ní wàhálà púpọ̀ gbogbo iṣẹ́ tèmi èmi ò ń sọ̀rọ̀ kí wọ́n sọ tán ẹ̀pọ̀lọpọ̀ lómi àmọ́ sọ̀rọ̀ ògùn lọ a ní pẹ́ máa pè àwọn lẹ́yìn ètò lórí ìkànnì tèmi lórí channel mi yìí kò sí yẹn o ní tí máa fẹ́ tà màá ní mo fẹ́ tà ní kódà bí mo ṣe fẹ́ ní tẹ́ ń wò yìí mo fẹ́ jó báyìí ìyẹn kan ló fi jẹ́ kí gbogbo náà jẹ àǹfààní ẹ̀ torí pé àìjúbà àfàràsínúkú ọdúpẹ́ lọ́wọ́ yẹn lólùfẹ́ wa yín tí ẹ̀ ń subscribe ọdúpẹ́ lọ́wọ́ yẹn tẹ̀ ti subscribe ẹ dákun bá mi subscribe bá mi share program yìí bá mi like yẹ comment gbogbo yẹn tẹ̀ ránṣẹ́ yìí lọ́wọ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ o ẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi wá ń tẹ̀lé wa ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yìn náà ẹ dákun mo bẹ̀ yín kẹ́ bá lè gbádùn wa ju bẹ́ẹ̀ ṣe ń gbádùn wa lọ ẹ dákun ẹ subscribe n ta fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn ó sì dá mi lójú pé ẹ ṣe fún mi ẹnì fẹ́ zero eight zero three nine three three six six seven five tàbí zero eight one thirty five zero three fifty one ninety eight orúkọ mi ò yí padà èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni dr abiz abolade ọmọ arámidé ire o àkànná ó dìbò bí ọjọ́rọ̀.